أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الإيمان أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أسألكم الله ورحمة الله وبركاته láṣẹ kí a máa ṣe ọgbà sí ṣe òní ilé ìgbé mú wá jẹ́ èyí tí ó máa jẹ́ ìrò ẹlẹ́ẹ̀kan àrùn nínú àwọn tó wọ́n pàdé fún wa kí a máa kí ní òru àti ọjọ́ àwọn àbí ọlọ́pàá àgbà subhanahu wa ta'ala ìlú iṣẹ́ ìsí àti ìkọlọ̀ ọ̀pàá ìjọsẹ́ ìwọ̀n kan wà ọlọ́mọ wa ṣe ní ẹyọ ọ̀kan tó fẹ́ mọ̀ kan wà. Ìdúró wà ní ayé ọlọ́mọ gba tẹ̀sùn àbá kan láti. Ọlọ́mọ wa ṣe ní ọ̀kan tó fẹ́ mọ̀ Ìjọba ọ̀rẹ́ ti yá ẹyọ tí wọ́n lọ bá wa. Gẹ́gẹ́ bí ìdíra sí àìṣàlàyé. Tọ́lé ìfòsùn àrẹ̀ sí ìhà àárẹ̀ yìí.

amẹ́rù ọ̀la bí ẹ̀ka mọ́ tó lò sí ẹ̀wọ̀n ní ìjọba tábà tó ń bàtí tọ́lá sí ha ẹ̀jẹ̀ kó fún rẹ̀ tọ́lá ma fi pa ìṣẹ̀lẹ̀ rẹ̀ àwọn abọ́ àti ti àdéhùwà ọ̀hánà tòlùmọ́ àlòmọ́dọ́dá àmọ́wá láti وذلك الحديث يرفعه عقل والحكم الباب السوري إذا أردت أن تأتي من وعلي ولكن يقولون لي صحابة الأجانب ولغوا يرسم نفقه سوى في الوحيد والرحمة ثم سلم لقائهم تنوى الدولي أذكر فوعه àti wọ́n sọ fún wọn bí wọ́n ti mú sórí títí tí tọ́lá tí mú sórí dá sọ́mà ápì àdìgbọ́dá àti tí wọ́n fi òṣùgbò wọ́n fi wọ́n lẹ̀ jáde lórí bá wá jáde yìí wọ́n wá ṣe sùúrù àtàkà ìfáà tó lè ṣe ìjàmá sí ìwòkè àkíkà ìnáà تتبعوا إلا تبلغوا بين قرنين بين قرني الشيطان àbẹ́lẹ̀ orí tí ó bá bẹ̀rẹ̀ mẹ́rin báyìí àpọ́lẹ̀ ṣẹ̀tọ́ wọn máa jáde láàrin ìwò méjì tó bẹ̀ lórí ṣe tó bẹ̀ lórí ṣe àbẹ́lẹ̀ ni wọ́n rọ̀ kí wọ́n lásìkò yìí báyìí àwọn ìrẹ́lẹ̀ ìdílé ìyá àtúntò láàárá àlùkò fàárò lásìkò náà ni àwọn kòkèrè dábàá fún kalẹ̀ fún ṣẹ̀tàn. Adébíwá ní vai no ìbéèrè tó dàbí ṣẹ̀tàn lásìkò yìí. Ẹni mùsùlùmí gẹ́gẹ́ ní nǹkan gẹ́gẹ́ ẹṣẹ́ bí kan náà ẹṣẹ́ bí ẹlẹ̀. Wọ́n kọ̀ tàbí sí ìgbàwọn tí ó ti fún ẹ̀yẹ́ àṣírí ẹ̀yẹ́ tí ó ti fún. Aṣàlàyé púpọ̀ ní àná. Adébíwá sọ fún arákùnrin pé ثم صلى وإن صلاته مشغولة معذورة الذي سيد مجوان له أو تتابي كلمة يحيي تبقى صفات الله الذي إليها الكيم الذي يحيي láwọn àkókò yìí ó jẹ́ ọ̀kan tó dájú wípé àwọn olùjẹ́rìí tó máa ń tẹ̀lé sí àwọn aláìgbà wọn á gbà wọn dá. yìí. Adọ́bìnrin, ìrọ̀rùn wá ẹ̀mọ̀ tó ń tó títí títí tó ń já bí pé dòròkí yóò fi òfin sáàmà bí kò sáwá lókè bí rọ́ọ̀kì tí wọ́n ti kàn lẹ̀ gbòdì tẹ́gbẹ́lẹ̀ tẹ́mà pé àkùnrin máa ń kí òṣù yìí ìlú sóòrò wọ́n ti gba pẹ́lẹ̀ tó bá ti lè lè tòójì. Òun ni ìmúsùn ìṣẹ́lẹ̀, ìmúsùn ìṣẹ́lẹ̀, òun ló wọlé. Àwọn ọ̀dọ́lẹ̀ ti sọ sọ́rọ̀ bá wà ní ìṣẹ́lẹ̀. Táà ti di apen apen ap kouzou bitou. Bouché si la kine bou jini mou kyou yo se jete et apen nou se jete bou jini et apen tou apen bou koune apen jine mou koune kyan apen tí àsìkò sún zúrì wá sí tó gbogbo òṣèré ẹ máa rí ìyẹn lẹ̀ gbogbo ìyẹn wà wà lórí ìdẹ̀gbẹ̀ àwọn tó wájá sí wípé àsìkò zúrì tó ń tẹ́ ẹ bá délẹ̀ bọ̀rọ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà yóò ṣe ìdẹ̀gbẹ̀ kí ni ìdẹ̀gbẹ̀ àwọn bá kò bá ń tó ìtẹ́ ìbájẹ́lẹ̀ òjì òjìṣẹ́ lẹ́lẹ́ oore oore tẹ́ ìpínlẹ̀ lójú méjì olùdí wa. Àbẹ́ kìí dáàbò báyìí bá ti ṣẹlẹ̀ sọ́pà áṣẹ́lù àti sọ̀dá lẹ́yìn náà kí. Bẹ́ẹ̀ sì ni pé tó bá fi lókè. Ìgbà ìlànà kò wá tó ẹ̀gbọ́n yìí tó bá ń lè yọ láàárọ̀ tó ti wá gbogbo ìdílé àwọn yóò bá yọ méjì ó máa sílẹ̀ ìgbà káàkiri tuntun ìsílẹ̀ tàbí káàkiri tó ti dáńdínú káàkiri. láti ìgbàta ni dúró rẹ̀ ìjọ tí ìjọ ìjọ àbí àfihàn sí àsìkò láti máa kí ìhun dùn àbábí kò sí ìlú wà dáàrí sáàkì láti ìyẹ́lẹ́ta olùdáàbí aago mẹ́wàá àbábí wà ti wọlé láti jáde mélòó nígbà tó wà ti jáde áńtà ìdí ìtàdí twenty ìdíwájú ìlú àgbòwọlé àwọn nílé ìdí Yorùbá ti wà náà àbùkù lẹ́yẹ̀ta gẹ́gẹ́ abẹ́wà ìjọ sí òmìnira ìrẹ̀lẹ̀ gbogbo ní àwọn àwọn akéwò ní ọlá tó gbòòrò tó wà ní láàyè tàbí ṣe tó tó ń ẹ̀kọ́ ìdí ẹ̀ títí tí ó fi di nǹkan bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ó lọ àtàrí ṣe ẹni tó kò bá ti lè kàtàlì gbogbo tẹ́ bá fẹ́ lẹ̀ ní ìgbàsókè tó wà nígbò gbòjò ní wà ní ẹgbẹ́ rẹ̀ kó ṣe lórí oòrùn tó ń gbà rẹ̀ kò lóye sí ìgbòjò wa. Àlẹ́ ìwà Muhammad, àlẹ́ torí lásìkò yìí gbàdínà ìlẹ́rìí tó dàrú dàádà àbẹ́bíyà àsìkò yìí kẹrẹ ní ẹgbẹ́ àgbàrà lọ́rọ̀ tó tó ń tàbílá tó ẹ̀rọ mẹ́ ọlọ́rẹ̀ àwọn ìwọ̀n ẹ̀rọ tí ká bá ṣẹlẹ̀ ní ìdè tó ń dá pé tó ń fa ìrẹ́lẹ̀ tó ní ló gáàsì ní ẹ̀rọ bí i àti ọ̀ṣẹ̀lẹ̀ ìjọ ó yàtọ̀ sí ọdún pé ìtọ́jú abẹ́ni tó rẹ̀ pẹ̀lúwọ́ọ̀lù ní ìjọ pẹ̀lúwọ́ọ̀lù àti gáàsì ọ̀sọ̀rọ̀lọ́rí gbogbo ìgbà tó lọ fún kárakára ju kí ẹgbẹ̀rẹ̀ láti ìgbẹ̀lú lọ àdáni lábùkù ìṣẹ̀lẹ̀ àdúgbò tóbi nítorí ẹ̀ nítorí àdúgbò ìyẹn bá tó ní ẹ̀rọ ẹ̀rọ kì í. àdúgbò ní wáyé tẹ̀lá a àpẹẹrẹ àmọ́ tó ń bá ti yẹ̀ látàrí yìí tó ń bá ti yẹ̀ látàrí tó ń bá ti yẹ̀ sí àbàlẹ̀ sílẹ̀ ìgbẹ́ Fẹ́rí ìwé àti ìwòjí tó máa dé. Ló ti ní pé iṣẹ́ bá tó kalẹ̀ yóò máa ṣe èdè òjí. Ikú mẹ́rọ ìrẹ̀fẹ́ tó kalẹ̀ ìwòjí rẹ̀ wà lórí yóò máa ṣe èdè rẹ̀. Àlẹ́lọ́wà Muhammad ní Fàtọ́lùlá. Fàtọ́lù àlẹ́lẹ́lẹ́ nínú ẹ̀jẹ̀. Fàtọ́lù مشغولة معذورة على الكل وتابعات كيف أنا àwọn tí wọ́n bẹ́ẹ̀ gbà wọ́n ti ṣe ẹ̀rọ wọ́n ti ṣe ẹ̀rọ ní wọ́n gbà lọ sí sọ́mà ìwọ́lẹ̀ sí lára àrẹ́bí àtàrà tòṣọ́ ìpínlẹ̀ àtọ̀rọ̀ kí ti sẹ́ni sí ìmọ̀wọ̀ tòmátò àtọ̀ lẹ́yìn wọn ti máa gbọ́ sí tòmátò àtọ̀ ìgbà òun kẹ́kẹ́ pàmí àti ìdílé عمل يسوق حاضر عمل يسمع كلمة حتى ثم أخبر عن الصلاة حتى تغرب الشمس أهل الرسول الله كل مرة من الأمان تلو في الله الذي يسمع إنها تغرب بين أخبار الشيطان الذي تلو في الله jùmọ́ àwọn ìwé méjì ṣẹ̀tọ̀ tó kù bá tó wá fẹ́ wọ̀n náà yóò tó lọ wọ̀ sí yí àwọn ìwé tó gbà pẹ̀lú ẹ̀rọ pọ̀ tó bá wọ́n يرجو البيع والثاني يرجو مداء الكفار تنقل يرجو àwọn tí gbọ́ àwọn tí sì ní àṣírí sí ìjọmáwò ni wọ́n ti ọ̀rọ̀ àgbóòtú yá sí ìyàwó àfọwà abákẹta fọwà amúrú kùn abákẹta àṣùlẹ̀ ní wọ́n náà wáyé ìṣẹ́ ọ̀dọ́ tọ́lọ̀lọ́ àlùfẹ́lẹ́ ينظرونها التأخذ مثل ما نريد أن تدير في أجيبه وأخشى لديهم صرفون بفاكين بفاكوها فالرجوع الدخل عنه صرفت ولا قال ما منكم رجل يقرب وجوده lẹ́nu wọn àmọ́ wa dá a lọ alẹ́ kò sí ọkùnrin kan nínú mi o tí ó máa tí ó máa súnmọ́ lọ́wọ́ bá àlá pẹ̀lú ṣíṣe àbúwàlá ọ̀rọ̀ bàbá ìbá onítọ̀ wá jẹ ẹ̀wọ̀n nígbà tó ṣàbúwàlá wọ̀rọ̀ tẹ́ṣe bákan náà onítọ̀ tún fi hàn sí wọn nígbà tó ṣàbúwàlá wọ̀rọ̀ tẹ́ṣe bákan náà oníkan tó fi omi níta láti mú nígbà tó ṣe àgbàdá ìlà àpapọ̀ àpáyà wà níyí àyàfi kí ẹ̀ṣẹ̀ èyí tó fojú rẹ̀ dá kókó bẹ́ẹ̀. wà níyí wà èyí. Àbẹ́bìnrin ẹ̀rí ẹ̀ṣẹ̀ yìí nígbà tí wọ́n bá kó lára rẹ̀ ní bí gbòòrò ohun ìlú owó rẹ̀. Bẹ̀rẹ̀ ọdún yìí ní ó máa gbà wà ló kó lára rẹ̀. Máa rẹ̀ máa ṣe ẹ̀rọ tí wọ́n bá fi omi tó máa kó ojú wa. A rí bí omi ní a máa gbá nínú bí wà á máa mórí wa bọ́ sí ibi àlàbòmọ̀ alárẹ̀kọ́ tó bá wọ́n sí ilẹ̀ àlẹ́

ẹgbẹ́ tí ọlọ́run bá àmúláàtù ààrùn wọn tààlà òṣìkọ́ aláṣẹ ìgbà àwọn àkọọ́lẹ̀ wọn níbi ní àtúrọ́ọ̀pì lẹ́kìkì àyàfi kí ẹ̀ṣẹ̀ èyí tí ó tòrú náà kó máa kó ìrùmọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tó kú lálẹ́ yóò máa kú láti fi ẹ̀ẹ̀kẹ́ kí ni ìlú ajáfíké tá a máa tọ́jú olùkọ́ bá tán tuntun wọn báyìí ó lè jẹ ẹ̀sìn náà tó yọ ọmọdé ní ìgbà náà ó kù lára wa tàbí tá a bá tọ́jú nígbà tó bá ní tọ́jú ẹ̀ẹ̀kẹ́ ìrùkọ́ wa báyìí àwọn àbábáyọ̀ ẹ̀ẹ́dẹ́ tó bá fi yìí gbogbo tó ń ká ẹ̀ẹ̀kẹ́ ìjàmbá rẹ̀ kí ló ní kí ni kí ló tẹ̀lé sí ìfẹ́ ومنعشين وقوات الاجتماعي ألم الضمات صليبي سوف يأخذ يديه إلى إلى الفخر ويقول الله فهو يده يقوى إلا خطوة خطايا يديه من من أجانبه بعد ما هيعطيك يمكن ọwọ́ rẹ̀ níbi tẹ́sí rẹ̀ tó bá lè ní ọwọ́ láti fi ọwọ́ láti débi pupa. Wọ́n ní ló bá lè ká lè fi ọmọ níkà nígbà tó ti fọ tó ti fọ ọwọ́ kan. Àdáyé ti rọ níkà tó bá fi ká lè rọ níkà bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ kúrò ní ara rẹ̀. Àwọn ìgbàgbọ́ àwọn ilé sọ́tọ̀ yàtọ̀ àwọn aṣọ òun sọ́tọ̀ yàtọ̀ àwọn aṣọ àwọn tó ti wá tó wá nípa ní ilẹ̀ àbọ̀ ìtàkọ́rẹ̀ ara ìdí gbé àtẹ̀wọ́n fi ṣáàbìlì bákan náà tó tó wá nípa ní wọ́n yẹ̀ ní gbogbo ètò ẹgbẹ́ ẹ̀hún ìbàdẹ̀ ẹ̀wọ̀ àtọ̀ sáàbìlì ní ìgbé ìwáyé ìṣòro kàrúbì rẹ̀ orí tó bá ń lọ́wọ́ ìbẹ̀ nígbà bá ṣe àbọ̀ àlọ́ àfẹ́fà ní orí wá mọ́ ní àbílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóṣù nínú oṣù kan kó ní ara rẹ̀

Pẹ́lẹ́gbà tó ń lọ wá rí rẹ̀ sí tó wá ti di tó wá sí ọlọ́pàá àgbà. Màá fi gbàgbọ́ wá, ìlú wá kí ó ní ọlọ́ àbáfẹ́, wà á ti dára èyí, ó ní àwọn ọlọ́ àbáfẹ́, wà láti ẹ̀rẹ̀ wò. Bákan náà, ó ní ọlọ́ àbá lẹ́lẹ̀, ìlẹ́bùn mú wà ìlẹ́rù àlò, pẹ̀lú tó láti di ọlọ́run kan ló ní òṣìṣẹ́ ọlọ́run. Ó kà wá sí à, ó kà àwọn ṣọ́ra pé tó tẹ̀lé lórí ọlọ́run nígbà tó parí ẹ̀ máa olùkú orí ọlọ́run nígbà tó sùn tó ẹ̀dọ́tẹ̀ orí ọlọ́run nígbà tó torí kalẹ̀ orí ọlọ́run. wọ́n bá bọ̀ ọ̀rọ̀ nípa àwọn ìlà ó wá pẹ̀ ní ara rẹ̀ sókè ohun tó lè mọ̀ tọ́nà wá nìkan kò jẹ́ kí òní òní tó ń ṣẹlẹ̀ nínú nínú ayé kó kó ní orí ìmọ̀. Ilé ìlà ìṣọ́nà ọ̀gá nílẹ̀ kàtàwà من خطرياته كهيئة يوم ولدته أمه أمه محمد كما صلى أحد يجيب أقول بدي شيء يوم أقول بدي بدي شيء كهيئته الذي أقول له أن يجيب ó dàbẹ́ jẹ́ bí ọjọ́ ilẹ̀ àjẹ́jì àlẹ́bí tí àpèjú tó ṣe má níbi ẹ̀ṣẹ̀ ó fi pé ọjọ́ àkọ́kọ́ tí ẹ̀rí ṣe ní ọlá ti rẹ̀ sí. ẹ kàn pé ọmọ náà bá ṣe ti dáyé ẹ̀ka ìwà tí wà wá ní a ọmọ ní kọ́ni ló tó ṣẹlẹ̀ ọmọ náà lè rí ìjọba pé òun lẹ́kọ̀ọ́ kàkó lọ. bá a ṣe ní ká ẹ̀ṣẹ̀ sí ọmọ náà dáa lè rí bọ́ọ̀bù náà ṣe níwájú ọlọ́run máa ń yẹ tó ṣàmì ọdún wá sí ìwọ̀n ọgbà láti máa lọ láàyè yóò máa fẹ́ ẹtú ní ìjọba ẹtú lè ṣe lọ. àwọn aláṣẹ yìí tàbí kí wọn tàbára gbogbo ẹ̀dá amúdá lẹ́nu pàtàkì lọ́dún lè fi ìṣà ìkọ́lé ìjọba wọ́n ti máa tó wà wọ́n ti bá rẹ̀ wà lórí àti ilé ìtẹ̀ nínú ọlá tó rẹ̀ ń kéde شيء حشي قد وجع أبي الله سبحانه وتعالى إذ وقاوى كل سوان ومجلسة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أصبحت إليك صلى الله على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.